iṣẹ́ na nínú yẹn náà. Huh? Okay. fámìnà ilin alẹ́mi ń ṣe tí wọ́n pọ̀ àwọn kan sì ń fi ọwọ́ gbé omi ara ànábì omi tó fi ń sàlùwàlà ìrẹ̀pẹ́ tẹ́ ẹ bá ń sàlùwàlà ẹ bá bọ́ ojú ẹ bá fọ ojú omi ọkàn lẹ̀ bí bá fọ ọwọ́ omi ọkàn lẹ̀ omi yẹn ni wọ́n fi ọwọ́ gbé so fàmí ná ìlín ọ wà nínú wọn ẹni tó dá sí pé ọwọ́ ẹ bà ọwọ́ ẹ bà omi yẹn wànádìhín ẹni tí ọwọ́ rẹ̀ kò bá ó ń fi ọwọ́ rẹ̀ kan ìtutù ọwọ́ ẹni tí ọwọ́ rẹ̀ bá láti fi para àwọn èèyàn pọ̀ ànábì wa ń ṣe àlùwàlà lọ́wọ́ sallallahu alaihi wasallam omi ń kán lẹ̀ látara rẹ̀ àwọn kan wá ń fi ọwọ́ gbé omi yẹn wọ́n fi ń pa ara wọn. ẹni tí ò ráàyè súnmọ́ ànábì pẹ́kípẹ́kí yóò kàn fi ọwọ́ rẹ̀ kan ẹni tó ti fi ọwọ́ rẹ̀ kan omi òun náà fi pa ara rẹ̀ láàrin yìí ẹ jẹ́ ká ka ìtọ́sí ọ̀rọ̀. ohun tí àwọn sọ̀hábà ṣe yìí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam nípa omi àlùwàlá ara rẹ̀ kò sí fún ẹlòmíràn nínú ìjọ rẹ̀ sọgbọ́n ẹ̀yin ń súnfín torí tí mo fi ṣe àlàyé yẹn síbẹ̀ torí pé àwọn ń súnfín nígbà tí ṣéwù wọn ti bá ń ṣe àlùwàlá lọ́wọ́ wọ́n máa fọwọ́ gbé omi ara ṣéwù wọ́n máa fi para wọ́n máa ní àlùbáríkà wà nínú rẹ̀ kí wàá ní ẹ̀rí yín wọ́n àtọ́ka sí àdìsí tankai àdìsí muslim àdìsí muslim yìí tọ́lá làáfíà yìí ìwọ náà bá ní à so àṣé wọ́n tiẹ̀ ní ẹ̀rí lọ́wọ́ wọn ò lẹ́rìí lọ́wọ́ o wọn ò lẹ́rìí lọ́wọ́ ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kan ni tó jẹ́ ẹlẹgẹ́ ó jẹ́ ohun ẹlẹgẹ́ tó ga sí pé tọ́ ọ̀bà sọ̀ra ó lo dẹ̀sìn ó sì wọ̀nà ẹ̀sìn náà ló sọ pé òun ṣe o kí làwọn ṣúṣú sọ pé àwọn ń ṣe ẹ̀sìn náà ni kí ni amadi yà sọ pé àwọn ń ṣe ẹ̀sìn náà ni ó ń jálàbí ńkọ́ kí ló lóun ṣe ẹ̀sìn náà ni àwọn àfẹ́ ẹlẹ́bọ kí wọ́n kí ni wọ́n láwọn ń ṣe ẹ̀sìn náà ni ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run àṣewọná lẹ̀sìn tiwọn torí pé ohun tí ń pè lẹ́sìn á ohun ẹlẹgẹ́ ni ẹni tí ò wulẹ̀ ní ẹ̀rí kankan lọ́wọ́ yóò máa ṣe nǹkan yóò sì máa pè lẹ́sìn yóò máa ṣe nǹkan yóò sì máa pè ní kíni ẹ̀sìn yóò lára ẹ̀sìn ni rí rẹ kò sẹ́rìí o kò sẹ́rìí tá a sọ pé ẹ̀rí yìí gangan ó sọ báyìí kò lẹ́rìí now ẹ̀ ń bá tún wá ń ṣe àmọ́ wo ní rojọ́ ń bẹ̀ yẹn. ẹni tó bá tún wá ń ṣe nǹkan tó bá tún wá rí ẹ̀rí tọ́ka sí kó tó mọ́ ṣìnà kó tó mọ́ ṣìnà dìgbòlò mú o kó tó mọ́ ṣìnà àfi kí ó jẹ́ pé bí àwọn ẹni ìṣáájú ṣe gbọ́ yé ló ṣe gbọ́ yé. ẹ di gbólóhùn yẹn mú o nísìn ẹni tí ń ṣe mọ̀lẹ́bí ànábì kò sí ẹ̀rí kan báyìí tí ó sọ pé ká ṣe ayẹyẹ mọ̀lẹ́bí ànábì wípé ó wà nínú ẹ̀sìn bákan náà ẹni tí ń ṣe ìjírá àwọn kan tó fẹ́ ṣe ìjírá báyìí ìjọba fún wa ní ọlọ́dẹ ìjírá ẹ̀yin ìjọba ẹ bá ní káńsù rẹ̀ à nídìí ẹ̀ àwọn kan ó kóra wọn sí adámọ́sìgbà lónìí wọ́n yàn dé ológun ẹ̀sìn náà ni wọ́n kà kún o torí pé nìkan ò ní lọ sádámọ́sìgbà lónìí twenty nine twelve fourteen forty two àbí kí ni ó mọ̀ retí mbẹ́ ládàá ni ó retí kò retí owó náà o ta ló fẹ́ fún wọn lówó mbẹ́ èèyàn mélòó wọn fẹ́ fún lówó àwọn tí ó fi gbowó àwọn lọ̀gá wọn àwọn ó fi gbowó lọ́wọ́ àwọn olówó pé a fẹ́ ṣe ìjìra fún àwọn ọmọ wa ìlú lẹ́ẹ̀fi dá sí kìíní so ẹni tí ó fi one million lẹ̀ ẹni tí ó fi half million lẹ̀ ẹni tí ó ní ẹ má bínú fifty k náà níbẹ̀ lọ́wọ́ mi lọ́dún yìí àwọn àwọn ò fìyẹn gbowó ti wọn ṣùgbọ́n àwọn wẹrẹ táwọn fẹ́ fo orí pa oòrùn ìbáà sì jẹ́ kójú òlò káwọn mọ́ bẹ́ẹ̀ àwọn nírètí pé a lára ẹ̀sìn wa ní kinní ìwà àdìọ́kàn tiwọn nìyẹn lára ẹ̀sìn wa ní kinní wa torí pé ọmọnìyàn kò ní í ṣe kinní kan ìsáídà kó ní èròǹgbà pé mo fẹ́ ṣe kí n gbowó mi tàbí kí n gba ládá ní orí rẹ̀ ọmọnìyàn kan ní í ṣe kinní kan kò retí owó kò sì retí ládá kò possible kò possible ṣẹ́dà kò retí ládá àbí kò retí kí owó now mo wá ń sọ ní ìsìn pé ọ̀rọ̀ ẹ̀sìn ohun tó lẹ́gẹ́ ni ó lẹ́gẹ́ gan ni o torí pé àwọn kan ó láwọn ń ṣẹ̀sìn wọn ò sì ní ẹ̀rí lọ́wọ́ wọ́n lè máa jó àwọn ọ̀rọ̀ mọ́ o wọ́n lè máa jó àwọn ọ̀rọ̀ mọ́ o nísìn ọba bí wọ́n lérè pé kí ni ẹ̀rí ìjìrá tẹ̀ lọ sí mẹ̀yẹn wọ́n lè ní àá ti yín mùsùlùmí ti bí ànábì wa ṣe hìjírà ńgbà ànábì wa ṣe ibi tó ṣe hìjírà tiẹ̀ wá ní adámọ̀sígbà ta sọ̀hábà wa ń yan ní ìwájú rẹ̀ ṣé bó ti ṣe hìjírà tiẹ̀ nu a gbọ́ ni pé ìjírà rẹ̀ lè ní ẹ kẹ ti mọ́kà kẹ lọ sí mọ́dínà ẹ̀ẹ́rí yẹn ṣe nà ó ẹnìkan ò sì rán yín yẹn ṣe torí pé àdìsí mi ti wá tó ti ní kò sí hìjírà láti mọ́kà wá sí mọ́dínà mọ́. now ṣe wá rí àwa ti wá kẹ́ débi pé ẹ̀rí la fi ń ṣẹ̀sìn jẹjẹ́ mọ̀ wa. olùmọ̀nà ń bẹ́nu wa olùsìnà ó wà láàrin wa olùmọ̀nà ó wà láàrin wa irú nǹkan tí máa ń fà náà rí o fàmí ná ìlí wà náà dìhín wọ́n lànà ibi ń ṣe àlùwàlá sallallahu alaihi wasallam ó ń ṣàlùwàlá lọ́wọ́ omi ń kánlẹ̀ lára rẹ̀ àwọn sọ̀hábà wọ́n sì pọ̀ wọ́n ń dì fúnfún wọ́n ń fọwọ́ gbé omi yẹn wọ́n sì fi ń pa ara wọn ẹni tí ọwọ́ rẹ̀ ò kan omi tààrà yóò sì fọwọ́ ba ara ẹni tí ó fọwọ́ gbé omi pé ìwọ ti rí omi ìwọ rí omi fọwọ́ gbé ní tiẹ̀ yóò sì fọwọ́ nu ó ń tì lára yóò sì fi pa ara tiẹ̀ náà ṣé wọ́n á fi ń ṣeré ni ta ni ọmọ pé wọ́n fi ń wá ìbùkún lọ́dọ̀ ọlọ́run ẹ́n kì í sáàdé àgbọ̀nà o kì í ṣe gírísì náà fọwọ́ kan wọ́n fi ń wá báríkà ni irú àdíìsì yìí ó wá dé ọwọ́ àwọn ṣé ó ti jà ní àti bàbá níyàásì àti àwọn bàbá ń sáwí àwọn bàbá mọ́ lánàá sẹ̀ǹkankan àwọn ṣéwù kànrìnkànrìn ṣéwù súlẹ̀ ọ̀dọ́wọ́ wọn tán wọn ni very good very good ohun tó fi já sí pé àwọn sọ̀hábà ń fọwọ́ gbé omi ara omi àlùwàlá ànábì lára rẹ̀ ẹ̀yin mùrídì náà ẹ̀yin náà ẹ máa fọwọ́ gbé omi àlùwàlá wa. sẹ́ń bá sọ fún yín pé kí lẹ́rìí tó ní kẹ́sì bẹ́ẹ̀ ẹ̀rí rẹ̀ nínú sọ̀híhù muslim kì í wá sẹ̀rí fún wọn la sì gbọ́dọ̀ wà very careful tá a bá sọ pé ẹ̀rí ń bẹ lọ́wọ́ mi ẹ̀rí ń bẹ lọ́wọ́ mi kò pín síbi pẹ́ẹ́rì ń bẹ lọ́wọ́ rẹ̀ bó o lẹ́rìí kó o kọ́kọ́ ní ẹ̀rí kan lọ́wọ́ lórí mọ́sálà kan ìgbésẹ̀ àkọ́kọ́ nù ìgbésẹ̀ kejì o ní pé ibi tó o fẹ́ lo ẹ̀rí yìí sí sáwọn tó lọ ṣé wọn lò bẹẹ torí pé kì í ṣe ìwọ ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pàdé ẹ̀rí yẹn o kò sí àyà kan tí bẹ́ẹ̀ ni kùránì tó ga sí pé àwa tá a wà lásìkò yìí àwa la kọ́kọ́ wá rí i ìbáwọn kan ní ẹ̀kọ́ ọ̀lẹ̀ kò sádìsì kan láyé lónìí tá a sọ pé àwa tá a wà lóde òní àwa la rí àdìsì náà rárá o. àwọn kan ni wọ́n kọ́ ọ́lẹ̀ náà àwọn tí wọ́n kọ́ ọ́lẹ̀ yẹn wọ́n há sórí pé wọ́n tó kọ́ ọ́lẹ̀ láti orí ló ti dénú tíra ok báwo ni wọ́n ṣe gbọ́yé báwo ni wọ́n ṣe lò ó ẹ̀já kàrọ̀ ẹ̀ síwájú sí i ìdí sì nìyí tí kò fi sí ìtọ́ka sí irú rẹ̀ láàrin àwọn sọ̀hábà síra wọn tó ti rí báwọn àwọn sọ̀hábà ni wọ́n ń fọwọ́ pa omi àlùwàlá ànábì yìí o wọ́n ń fọwọ́ pa omi ara àlùwàlá òkè irú ìṣesí yìí àwárí gbọ́ pé wọ́n ṣe é pẹ̀lú Abubakar Siddiq àárí gbọ́ pé wọ́n ṣe é pẹ̀lú umaru ọmọ khatab rọ́díyàlláhu anihuma ààrí gbọ́ pé wọ́n ṣe pẹ̀lú ọmọ afan kódà ààrí gbọ́ pé wọ́n ṣe pẹ̀lú ali ọmọ àbí tọ́líbì kì wá yẹn nìkan ló bá o wọn ò ṣerú ṣe sí gbogbo nínú àwọn èwe nínú wọn olùmọ̀ nínú wọn wọn ò ṣe iṣẹ́ yìí pẹ̀lú ẹnikẹ́ni nínú wọn kò tún wá mọ láàrin àwọn sọ̀hábà kódà àwọn tó tẹ̀lé wọn tí wọ́n jẹ́ èèkàn èèkàn nínú ẹ̀sìn àgbọ́rí pé wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn. àbú ànífà àgbọ̀rí pé ń sàlùwàlà ńjọ́ kan wọ́n máa ń fọwọ́ gbé omi rẹ̀ ìmáàmù Malik rahimahullah àgbọ̀rí pé ó ń ṣe àlùwàlà lọ́jọ́ kan wọ́n máa ń fọwọ́ gbé omi aluwala rẹ̀. ìmáàmù wa ṣáfìrín kò ṣàlùwàlà rí lọ́jọ́ kan káwọn èèyàn wa máa fọwọ́ gbé omi aluwala rẹ̀ láti fi para. bẹ́ẹ̀ náà sì ni ìmáàmù wa Ahmad kí alọ́ba nìkẹ́ gbogbo wọn. àwọn fukọ̀háù dì nínú àwọn tí wọ́n máa ń mọ kí ni áyà yìí ń pè wá sí kí ni àdìsí yìí ń pè wá sí nínú iṣẹ́ tá a ṣe fọlọ́. bẹ́ẹ̀ náà wọ́n ní àwọn onímọ̀ àdìsí tí wọ́n kó irú àdìsí tí wọ́n ń lò yìí jọ ebi Muslim ló kó jọ. ọjọ́ wo lo rí pé mùsùlùmù ń ṣàlùwàlá ẹnìkan wá ń fọwọ́ gbé omi àlùwàlá rẹ̀ ṣe rọ́rọ̀ yìí wọ́n dàbí ọ̀rọ̀ kéèsì kan tá a máa ń bá wọn sún fífà lórí àdìsí mọ́rọ̀ á ní fìlì mọ̀nàmì fàṣàyàrọ́ ní fìlì yakọ́lọ̀ fàyínà ṣèyítọ́nà láyàtàmọ́ sálùbí ẹni tó bá rí mi lójú oorun ó máa rí mi lójú ayé èṣù ò sì ní í gbé àwòrán mi wọ̀ ẹ̀wà ń bí i. bàbá yín ṣé ò tìjà nìyí àkọ́kọ́ náà kò lóun lálàárí ànábì wa lójú oorun ohun tó wí ni pé òun pàdé ànábì wa Muhammad lójúkorojú lẹ́yìn ẹgbẹ̀rún kan ọdún tánàbì ti kúrò láyé tí wọ́n ti gbé ibò mọ́lẹ̀. ok ohun tádìsì sì ń sọ ni pé ẹni tó bá lálàárí mi lójú oorun ó máa rí mi lójú ayé ó máa rí mi ní ojú ayé tó bá sì rí mi èmi lórí o kì í sọ̀rọ̀ pé èṣù wá gbé àwẹ̀ ẹnìkan wọ̀ rárá o èṣù kò lè gbé àwẹ̀ ẹnìkan kan wọ̀ kò lè gbé àwọ̀ tèmi wọ̀ tó bá lè gbáwọ̀ tí ń wọ̀ kò lè gbé àwọ̀ tèmi wọ̀ so ẹni tó bá lálàá tó lóun ránàbì lójú oorun ó máa lálàá rí mi lójú ayé ó máa rí mi lójú korojú báyìí lójú ayé ok ṣé òtìjà ní kò farabalẹ̀ ló bá ní òun pàdé ànábì ní Cairo ó lóun pàdé ànábì ní Kọ́hírà ògbólógbò òpùrọ́ lọkùnrin wọn lánàá ibi sálámà sóhun lórí sálámà àléyìká. ya ahmada àti lọ sálámà sóhun ó sì sọ fóun pé ní ìsìn gbogbo ohun táwọn èèyàn ti ń bá bọ̀ nú ẹ̀sìn yẹn kò wọ́ọ̀kì mọ́ ó ti ẹ̀sìpáyà eléyìí tí gbogbo ayé ọmọ ṣe báyìí ìwọ mo fẹ́ gbé fún ìwọ sí ó ti yàrá mo fẹ́ gbé fún so ayé ọmọ ṣe aságàfùlà iye báyìí ayé ọmọ ṣe láìláìlà láò iye báyìí ayé ó sì máa ṣe. Ah, àṣàlátù so káyé máa ṣe ṣàlátù ìbùrẹ̀míyà mọ́ o ìyẹn ò wọ́ọ̀kì mọ́ o ṣàlátù lè fàátì nìkan máa ṣe o èyí wá ti rí ṣàlátù ah, lè fàátì nǹkan ó dájú ẹ̀sìn ìsìláàmù lọ ó dájú ìsìláàmù lọ ṣé máa kéde ń tọ́ sọ ah, máa kéde ẹ ṣé ọwọ́ àwọn ọ̀rẹ́ mi ní kí n fún rárá o gbogbo ayé ni kó fún o ẹ máa ti fẹ́ wà lìjẹ́ náà ní o <laughs> bàbá tí ó ti já ní wàláyé ẹ̀kú re o pẹ̀lú tẹ́ ẹ sọ́hun ẹ̀kú re àti ẹni jòwú tó bá tún sọ bẹ́ẹ̀ ok ìdìbò wa ń lọ wá rè àwọn Súfí wọn bá ní sáà lérò pé kò lè pàdé ànábì ni ó lè pàdé ẹ̀ náà ṣé bá gan sọ pé mọ̀ ń rọ̀ á ní fìlìmọ̀ náà mi fàṣàyàrọ̀ ní fìlìyàkọ̀dọ̀ ohun tí wọ́n fẹ́ fi gbérò yẹn wọlé nìyẹn o gbogbo ọ̀rọ̀ tí mo bá wọn mú jáde yẹn ohun tí wọ́n fẹ́ fi páàsì ẹ̀ nìyẹn ẹ̀wá ń bí o ṣé òyìn kò fi dìkan kan sọ pé òun òun òun lálàárà nàbí o nínú gbogbo tí a kò fi dìkan kan sọ pé òun lálàárà nàbí o ohun tádìsì sì ń sọ àdìsì tẹ mú wáyé gangan ní literally nítumọ̀ word for word tàbá lọ sínú dictionary mi ní rẹ̀ kò ní pé mọ́rọ̀ á ní fìlìmọ̀ náà ẹni tó bá rí mi lójú àlá fàṣàyàrọ́ ní fìlìyà kọ́lọ̀ kọ́ máa rí mi ní kíni o ojú ayé wọ̀láyàtà mọ́fàlù ṣe ìtọ́nù bí èṣù òsì ní gbé àwọ̀ mi wọ̀ sótọ́ bá rí mi. So, èmi náà lórí. wọ́n ní wọ́n ní kò pọn dandan kó rí lójú àlá kó tó rí lójú ayé náà wọ́n ní kò pọn dandan. níta lè wá fi lè rí lójú ayé náà nìyẹn àfi ká kọ́kọ́ rí lójú àlá náà tabata rí lójú àlá á ṣẹ̀wá rí lójú ayé wọ́n ní ìyẹn dandan ọ̀dà ẹ̀já tún ẹ̀já tún bí nílẹ̀ béèrè kan nínú ẹ̀yin ṣéwì nìsín sáré nu yín tó ti lálàrá nàbí lójú oorun ah ọ́ níbẹ̀ ni òun ti rí òun ti rí òun ti rí ok ẹ ẹ̀dá tó bá wọn ìwọ ti rí ìwọ ti rí ìwọ ti rí ẹ̀dá tó bá wọn nínú ẹ̀yin tẹ́ ẹ ti rí wọn níbo lẹ ti pàdé ànábì nìbàdàn níbẹ̀ ti pàdé rẹ̀ torí pé adábàdàn lẹ́yìn nìsín <laughs> àwa fẹ́ lu àdìsí yẹn pé ẹ ń bá lálàrá nàbí yóò padà ìbísáyé tí ó rí lójú ayé ńbọlẹ̀ ti rí i. agbàntú láti pẹ́ lálàárí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ṣùgbọ́n góyìn àdìsí náà lè sì fẹ́ lò àbí àdìsí náà fẹ́ lò náà ní wípé mọ́rọ̀ á ní fìlìmọ̀ náà mi fàṣàyàrọ́ ní fìlìyàkọ̀lọ̀ ẹnikẹ́ni tó bá lálàárí mi lójú oorun ó máa padà rí mi lójú ayé ṣé ìwọ wá rà níbi lójú ayé ńgbà tó lọ́la rí tán ó lóun òun ò rí o òun ò rí tòun o ká má parọ́ ká má jalè o òun ò rí o àà sáàdì ìsàlẹ̀bí wọn wá ṣẹ mọ́ ni torí ìtọ́ sọ ni pé ẹni tó bá lálàárí mi lójú oorun ó máa padà rí mi lójú ayé.